لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته الطفول وجري دقشش الله أترى لكم كيكي وجيش الله محمد صلوات الله وسلامه عليه إليني في أمة معالج القبول في شرح سلم الوصول للعلامة حافظ ابن أحمد الحكمي عليه رحمة الله تروى تمس معالج القبول هناني àlàyé ó tún máa wáyé níwọ̀nba láàárọ̀ yìí. ẹsẹ̀ orin méjì tí àlàyé sì ń jẹyọ lábẹ́ òun náà ni gbólóhùn olùmọ̀ wa ní ẹsẹ̀ orin tí wọ́n kọ wípé akhraja fi ma qad mada min zahari adama zurriyatahu kadhari. وأخذ العهد عليهم أنه لا رب معبود بحق غيره ẹ̀ṣùn méjèèjì òun náà ni ẹ̀rí tí ó wà nínú Al-Qur'an àti nínú súnà Ànábì wa Muhammad alayhi salatu wa salam òun náà ni olùmọ́wá ni wọ́n ń kó wa láti níbi ọ̀sẹ̀ mélòó sẹ́yìn tí a ti ń dára dúró lórí àwọn ẹ̀ṣẹ̀ orin yìí sókè rẹ̀ òun náà ni wípé olúwa nígbà tó dá Ádámà tán lẹ́yìn ìgbà díẹ̀ ó fọwọ́ wọ̀ ní ọwọ́ ẹ̀yìn ó sì kó àwọn ẹ̀mí kan jáde rẹ́gẹ́dẹ́ rẹ́gẹ́dẹ́. kò sẹ́ni tó a nǹkan rẹ̀ àfọ̀bàlá na o fi ọwọ́ kan nínú ọwọ́ Allah kàmá yẹlé kó fi jáde àdì ọwọ́ kó jáde ìpè eléyìí àwọn náà emi emi ẹ̀mí tí yóò latara jáde látara adama àrọ́mọdọ́mọ ni àwọn ni wọ́n bá dáyé náà iṣẹ́ bákan náà ó tún fi ọwọ́ kejì ó fi wọ́ ádámà lẹ́yìn ó sì ní eléyìí àwọn ẹ̀mí kan iṣẹ́ táwọn eléyìí ò ṣe òun náà níṣẹ́ bí àwọn eléyìí wọ́n dá wọn nítorí iṣẹ́ rí àwọn eléyìí á dá wọn torí iṣẹ́ bí àti gbogbo àwọn ọ̀rọ̀ tí ó jọ mọ́ ìṣẹ̀lẹ̀ yìí nínú ẹ̀. òun ni pé níbo ni ádámà ó wà tí ọba Allah subhana tó fi ṣe léyìí ṣé lẹ́yìn ìgbà tó jáde láti Jánnà ni kó tó sọkalẹ sáyé àbí ìgbà tó sọ̀kalẹ̀ sáyé tán ìgbà tó sọ̀kalẹ̀ sórílẹ̀ ayé níbo gangan ló ti ṣẹlẹ̀ ṣé ilẹ̀ India ni àbí ilẹ̀ tí a mọ̀ sí Algeria. جزيرة العرب وبالحجاز بالتحديد ní àyè kan tá à ń pè ní àràfá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí òun náà làwọn olùmọ̀ tójú bọ̀ èyí tó wá jẹ́ olórí jù òun náà ní àyà ti olúwa tó ní wa idh akhadha rabbuka min bani adama min zuhurihim dhurriyyatahum. وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى الآية آية أوناني آية أتندردو láti bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn tí àwọn olùmọ̀ọ́sá ń ṣàlàyé pé ìtayà yìí túmọ̀ sí ni àní tó túmọ̀ sí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí olùmọ̀ọ́wá tún ní nínú àwọn tó yẹ ká mọ̀ lábẹ́ àyà yìí tó jẹ́ ìpìlẹ̀ òun náà ni pé kò sí ẹ̀dá kan tó wáyé tó gbé nǹkan kí nǹkan wálé ayé ìpìlẹ̀ dáadáa ẹ̀rí kíyàn dá ọlọ́run ọba mọ̀ òun náà ni gbogbo wáyéwáyé ọmọ bíbí nǹkan bá wáyé nù ṣùgbọ́n sábàbí kan àbí kejì ó lè ṣe àwọn òbí tó bá jáde ó lè ṣe àdúgbò tó gbé ó lè ṣe ìlú náà ti bí yóò kàn dàgbà tán náà ni kò bá ní dá nǹkan kan màmá eléyìí náà ọ̀rọ̀ jẹyọ débi wípé kọ́dà tí yẹn bá rí ọmọ tí èso ọmọ mùsùlùmí ìyẹn ni pé táwọn òbí rẹ̀ tí wọ́n jẹ́ kèfèrí kò túmọ̀ sí pé yẹn kan máa wò ó pé ah,

ṣùgbọ́n tọ́mọ bá sì jọ́ mi ké tí ètí dàgbà bó ní ipò rẹ̀ bó lábàlò ìtọ́jọ́ mọ́tayé pàápàá jùlọ ìtọ́jọ́ mọ́tàlkìyàmà ìwúlọ́jọ́ mọ́tàlkìyàmà òun náà ni ọmọ kẹfẹ́rí tó bá kú ní kẹfẹ́rí kí ni ìdájọ́ ẹ̀ sẹ́rọ́ ọmọ tí mo mi ní ọ̀rọ̀ tí wọ́n ọ̀rọ̀ tí wọ́n clear orin ilẹ̀ ọ̀dájú nínú ọ̀rọ̀ ìṣẹ́lá Muhammad aleyhi salatu wa salam ìpè gbogbo ọmọ tó bá jọ máa mùmíní tọrọ ń bá ti ní kọ́ tara mùmíní jáde yulhaqun ní àbá yìí à ọmọ ọmọ mùmíní mùmíní náà ni irú wọn làwọn àlàyé kan wá kódà kí wọn ọmọ kéékèèké bá náà a máa jáde láyé àwọn ni wọn wà ní madrasa nabiyilahi ibrahim ẹ̀rí wáyé pé wọ́n wà nínú ilé ẹ̀kọ́ anabi ibrahim àwọn sì ní wọ́n tẹ̀lé àwọn ìmánì bàbá wọn yóò dà wọ́n pọ̀ mọ́ wọn ìyẹn ni pé mùmínì ni wọ́n máa jẹ́ o tọ́ ibi tí àwọn ẹ̀rí tó ti fẹ́ ṣe bíi ẹni pé ó fẹ́ kèfèrí gbára wọn díẹ̀ òun náà ni ọmọ kèfèrí ọmọ kèfèrí tí èsì dàgbà nínú ẹ̀rí tó rinlẹ̀ ni pé gbogbo ọmọ bíbí wọ́n dáyé aláṣetọ̀rọ̀ tẹ̀lé islam ìpìlẹ̀ islam gbogbo ọmọ bíi ọmọ ayé tí ń bọ̀ wá sáyé nàbá sáyé nàbá wáyé ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn ọmọ yìí wọ́n wá sáláìsì ń kọ́ ọmọ kèfèrí ọmọ ẹlẹ́bọ ṣé á dà wọ́n pọ̀ mọ́ àwọn bàbá wọn ni ọmọ ẹlẹ́bọ ẹlẹ́bọ ni àbọ̀mọ ẹlẹ́bọ òun náà nígbà tí èkì dàgbà ẹ̀rí wá labala méjèèjì látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam òun ló fà ó jẹ́ káwọn onímọ̀ kó fi mọ̀ ara wọn lábẹ́ ilé yìí ṣùgbọ́n ìtọ́ dájú ni pé irú àwọn ọmọ báyìí yom tahanon àwọn ni wọ́n ṣe àdánwò fún níjọ́ àlùkìyàmà olúwa ó dán wọn wò ìpè ọyá ẹ̀yin ẹkú ẹrí nǹkan kan ṣe ẹyà ẹdà wọn sínú náà nínú àwọn tádánwò ọ̀sẹ̀lẹ̀ sí ẹ̀rí ọlọ́run fẹ́ ní ó yóò tún ṣe àwọn àmì wo kan lálùkìyàmà bó ti ẹ̀jẹ̀ pálùkìyàmà ìpìlẹ̀ ni pé dáàrò ìjẹgà wọlfìsà ilé ẹ̀san ilé ìṣirò ni ilé iṣẹ́ ni ilé amáwọn àdánwò kan ṣẹlẹ̀ irú ẹ̀ làwọn eléyìí bẹ́ẹ̀ náà ni ẹni tó bá jáde láyé ẹni tó sẹ̀mí láyé tí ò ní làákàyè gẹ́gẹ́ bí ẹni tó lọ́wọ́ bá gba làákàyè rẹ̀ kò mọ tí ń jẹ́ òfin olúwa kò mọ tí ń jẹ́ sìn kò mọ kàn ṣe gbogbo ẹ̀ bí ọkàn tó fi kú tó fi kú láyé kò jẹ́ pé kò ní làákàyè tí ó fi dá nǹkan mọ̀ irú ẹni bẹ́ẹ̀ náà bó lọ̀rọ̀ rẹ̀ àyàfi tó bá ṣe kó ti ní làákàyè kádánwò yẹn tó dé sí lókù ọ̀tẹ́lómìí ní ti mature ó tó di wípé àdánwò báyìí ó ṣẹlẹ̀ tó bá wá bá bẹ́ẹ̀ lọ bó lọ̀rọ̀ wọn níwájú ọlọ́run èyí dájú náà ni pé ó gbúrú àwọn eléyìí àwọn ni yata'arraduna على al-imtihan ọlọ́run ọba yóò ṣe àdánwò fún wọn ìpè ẹ kú sí kankan láyé ọ̀yá ẹ máa wọ náà ẹ máa wọ náà lọ. ibẹ̀ ni àwọn kan nìkan kí làwọn fẹ́ ṣe àṣẹ olúwa lélẹ́yìí wọn lọ bá ti jọ pààyàn láṣẹ kò síyèméjì èèyàn tẹ̀lé ni òun lọ́ba tó dáná òun lọ́ba tó dá wọn òun lọ́ba tó sì jẹ́ kí n ò jẹ́ káwọn ó mọ́nàtò tẹ̀klif ntí yẹ kí yẹn mọ̀ wípé àṣẹ olúwa ni àwọn ọ̀daràn láyé àwọn ìdàgbà alámọ̀ ètèké ni àwọn òsínlẹ̀ làákàyè ká ní àwọn tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n ya wèrè ni tí wọ́n ní làákàyè àwọn kan wà ní tọ́ àṣẹ olúwa dé àwọn lọ irú àwọn ẹni báyìí ni wọ́n padà di ìkẹ́ fún wọn torí pé olúwa mọ̀ ẹ̀rí alima ma kan wa ma lam yakun wa ma sayakun wa ma lam yakun law kana kayfa yakun wọ́n bá bẹ̀ láyé náà bó lọ́rọ̀ wọn rí bó ni wọ́n dà ǹjẹ́ wọ́n gbọ́rọ̀ ǹjẹ́ wọ́n ṣètò wọn ni àti wọ́n tẹ̀lé aṣọ ọlọ́run àwọn kan nù wọn àwọn àmì aṣọ ọlọ́run ọba dé àwọn lọ́ńtà wọn ọlọ́run nínú nánà ni àwọn kan bá takú àwọn olè lọ náà o iná táwọn ò tí ì ṣe pé bóyá àwọn dàgbà tí ì ṣe pé bóyá àwọn nílàkàyè àwọn tó túmọ̀ sósì lọ́nà fàdánwò kan ó sì wá jẹ́ náà àwọn àní tí mo fẹ́ kí wọ́n hàn sí àwọn kọ̀ọ̀kan náà ni lẹ́yìn yìí wà láyé tẹ́lẹ̀ ẹ̀ ní gbọ́rọ̀ ẹ̀yin tẹ̀ ń lọ́nà náà ó sì máa di àlùjáná fún yìí ẹ̀yin tẹ̀ tẹ́ takú yìí àájú kan lọ́mọ náà irú eléyìí yóò sọ oníwà tẹ̀lẹ̀ sí ìta ti lọ ni so ó dájú pé àwọn ọmọ abúnáwó alimusiriki àwọn ọmọ ẹlẹ́bọ eré yọ ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n ní làákàyè níta ti lọ lábẹ́ àyà yìí gbogbo ọmọ tí wọ́n bí láyé wọ́n wáyé lórí ìpìlẹ̀ dáadáa ni o lórí ìpìlẹ̀ dáadáa ṣùgbọ́n látara àwọn ìṣìyàlẹ́t àwọn awọn tí jáyàn ń gbà òun ní ìjà ọmọ gbà kúrò lórí ìpìlẹ̀ tí ń bá bọ̀ lọ́dọ̀ ọlọ́run. àwọn àlàyé kan náà tún lè wáyé lórí ọ̀rọ̀ yìí ìjẹ́ ìpìlẹ̀ tọmọ bá wáyé ó tó sọ pé ẹbí dáadáa náà ló má bá wáyé ìwé ní tún kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìjẹ́ tùmọ̀ ọ̀rọ̀ yìí nù ábàdà ìyẹn ní kí tún ni ìkẹ́kọ̀ọ́ ẹ̀sìn kí tún ni máa béèrè pé èwo lọ́lúwa wí èwo làdábì wí eléyìí náà àgbàmì kan tó tún lè jẹyọ lábẹ́ ọ̀rọ̀ yìí ṣùgbọ́n bí tí a tẹ̀síwájú lónìí. وفي البغوي والمواني قال مقاتل وغيره من ahlì التفسير إن الله تعالى مسح صفحة ظهر آدم اليمنى فأخرج منه ذرية بيضاء كهيئة الذر يتحركون ثم مسح صفحة ظهره اليسرى فأخرج منه ذرية سوداء كأيئة الذر فقال يا آدم هؤلاء ذريتك ثم قال لهم ألست بربكم قالوا بلى فقال للبيض أولاه في الجنة برحمتي ولا أبالي وهم أصحاب اليمين وقال للسود هؤلاء في النار وله باله وهم أصحاب الشمال ثم أعادهم جميعا في سلبه فأهل القبور محبوسون حتى يخرج أهل الميثاق كلهم من أصلاب الرجال وأرحام النساء من أسلاب الرجال وأرحام النساء قال تعالى فيما فيمن نقض العهد الأول وما وجدنا لأكثرهم من عهد طب olú afáwa wọn tún kó ìmọ̀ wọn tún mú ọ̀rọ̀ ọ̀kan náà àwọn olùmọ̀ wá láti tún fi ṣàlàyé ọ̀rọ̀ tó ń bá bọ̀ náà ni láti bọ̀ tírẹsì àyà tí wọ́n ń ṣàlàyé pé gẹ́gẹ́ bó ṣe síwájú màtọ́nà dáadáa màtán ó fọwọ́ wọ sẹ́yìn ó yọ àwọn ẹ̀mí kan rẹ́gẹ́dẹ́ lọ́wọ́ ọ̀tún ó yọ àwọn ẹ̀mí kan níbi apá òsì ẹ̀yìn ádámà rẹ́gẹ́dẹ́ ó láwọn eléyìí àwọn apá ọ̀tún yìí àwọn ọmọ àlìjá náà àwọn apá òsì àwọn ọmọ náà àwọn kan wá ń bẹ àpẹẹrẹ funfun ń bẹ lára wọn ìyẹn ni pé ojú funfun ìmọ́lẹ̀ ń bẹ lára wọn àwọn kan bẹ àpẹẹrẹ dúdú ojú dúdú gbogbo ẹ̀ ìṣesí ẹ̀rí gẹ́gẹ́ bí ó ṣe hàn nínú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí wípé àwọn ẹni ojú wọn ó máa tutù yóò sì máa mọ́ ìmọ́lẹ̀ wà ń bẹ ìmọ́lẹ̀ wà ń bẹ. ọ̀rọ̀ olùmọ̀ yìí ọ̀kan náà wọn mufassirin àgbà Muqatil òun wá ní lẹ́yìn náà wọ́n wá dá ẹ̀mí yẹn padà gbogbo ẹ̀mí yẹn wọ́n dá padà sẹ́yìn ádámà ibi tí wọ́n ti jáde wọn ń tọ́ gbogbo wọn padà máa jáde lára bàbá wọn màmá wọn bàbá wọn màmá wọn títí tálkìyàmọ Ọlọ́run èdè ṣùgbọ́n tí wọ́n bá jáde tán wọ́n ti gbàgbé àdéhùn yìí o wọ́n ní àyà kan tí ọlọ́run ọba sọ nínú pé wọ́n máa wà jẹ́nàlẹ̀ àṣàrí ní mìíràn àhàd ọ̀pọ̀lọpọ̀ wọn àrí wọn ní rí i pé wọ́n ti gbàgbé àdéhùn wọn ò pé àdéhùn àkọ́kọ́ mọ́ tí wọ́n gbé tọ́ àlàyé náà ìṣàtún tẹ̀síwájú náà tí olùmọ̀ wa tí wọ́n tún ń ṣe ní àlàyé. pẹ̀lú ọ̀dà láti وقال بعض أهل التفسير إن أهل السعادة ahla as وقالوا بلى وأهل الشقاوة قالوا تقية وكرها وذلك ما نقوله تعالى وله أسلم من في السماوات والأرض طوعا وكرها إلينا ó tún ṣàlàyé pé àwọn ẹni rí àwọn ẹni rí nígbà tó lọ́wọ́ bá bi wọ́n ní béèrè àwọn dáhùn pẹ̀lú inú tọ́yá ẹ̀rí wọ́n dáhùn láti pẹ̀lú ìfinúfẹ́dọ̀ tọ́wàn pé alastu bi rabbikum àwọn dáhùn ìwọ náà ni wọ́n láwọn ẹ̀mí tí wọ́n tí wọ́n ṣiṣẹ́ òkùnkùn tí wọ́n ṣiṣẹ́ ìgbé àwọn dáhùn fọ́sífúlì ìgbà kan tìyàn gan àgbà oníbàwọn ìyàtọ̀ láàrin ìdáhùn ẹ̀wọ̀n ẹ̀mí yìí gbàtọ́lọ́wọ́n ọba tó kún wọn jáde ìbẹ́nu àwọn olùmọ̀tẹ̀sí ìtàn wa ni èyí ò fẹ́ gan ló ṣe déédéé àyà kan tó wà náà lọ́kọ̀ hàn tó lọ́wọ́ ni wọ́n làwọn aslama man fi samawati wal ardi taw'an wákàrọ̀ ha àti tí ń bẹ ń sánmà àti tí ń bẹ ń lẹ̀ gbogbo wọn ni wọ́n gbà fà fọlọ́ wọ́n fẹ́ wọ́n kọ̀ o gbogbo wọn ni wọ́n jẹ́rìí náà gbà wípé ọlọ́run ọba náà ni ọba àáṣó tí yẹn gbọ́dọ̀ jupájú fún. inṣàlá ọ̀tàlá ìwà iná ni àtúndúró lẹ́nu lábẹ́ àkórí tí olùmọ̀ wa tí wọ́n sì ń ṣe àlàyé lọ síwájú lórí ìfọ́síwẹ́wẹ́ àyà wà ìdí akhadha rabbuka min bani adama min zuhurihim ذريتهم اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم إنا نسألك حسن الختام في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك اللهم يا حي يا قيوم برحمتك نستغيث لا إله إلا أنت أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم صل وسلم وبارك على نبينا محمد